الحمد لله الذي فضل شهر رمضان على غيره من الشهور وخصه بليلة القدر التي هي خير من ألف شهر والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد إخوة الإيمان سلام الله عليكم ورحمته وبركاته أبي الله سبحانه وتعالى أبتاك في أي متى tó sàlékún sí àjùlọ fánàbà Muhammad sallallahu ta'ala alayhi wa sallam bẹ́ẹ̀ náà là ń bẹ̀ kí ó tún fi àlékún gbígbà àdúrà rẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa látara àti máa tẹ̀lé ànábì sallallahu ta'ala alayhi wa sallam àti máa kọ́ ṣe àwọn ẹni rẹ̀ èyí tó jẹ́ wípé wọ́n júwe ẹ̀sìn wa fún wa gẹ́gẹ́ bó ti tọ́ àti bí ó ti ṣe yẹ. èyí tí a mọ ìtara wa jù lónìí ó ní bí a ti ṣe ń palẹ̀mọ́ fún àtiwọ́ ìsìkáf àwọn tọ́lọ́run bá ṣe bẹ́ẹ̀ nírọ̀rùn fún nítorí ọjọ́ kan ọjọ́ ńlá mi tó tóbi ń bẹ nínú ọjọ́ mẹ́wàá ìgbẹ̀yìn Ramadan ọlọ́run bá tí ó fún wa lẹ́mìí lò débi tí a lò dé yìí ọlọ́run tó tún lọ́ wa lára tí wọ́n ti gbà ó sì ṣe wá lẹ́ni tí yóò lè fi ẹ̀sìn rẹ̀ tí ṣe Islam gẹ́gẹ́ bó ti tọ́ àti bí ó ti yẹ níta ń bẹ lọ́wọ́ ní gígùn fún náà nìyẹn ìbẹ lọ́wọ́ ní gígùn àtàlàáfíà ara láti lè rí ọlọ́run ọba fún gẹ́gẹ́ bọ́ ọlọ́run ọba ti fẹ́ ni nítorí pé tó bá jẹ́ pé dàkejì ẹ̀ ló bá ṣẹlẹ̀ aburú ńlá ló ṣẹlẹ̀ yẹn fẹ́mi bá gùn lórí pálapàla ẹ̀mú gùn lórí wọ́nranwọ́nran láti mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ti ọlọ́run ó ṣàdánwò bẹ́ẹ̀ fún àwọn èèyàn kan láyé àǹbẹ̀ ọlọ́run bá fẹ́mi ó gùn lórí dáadáa lórí ìfàyàbalẹ̀ ìrójúráyè gbọ́sọ̀ ọlọ́run gbọ́sà nàbí sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí a ti máa ń bára wa sọ látẹ̀yìnwá tá a máa ń tẹ̀ra wa sákèèkì àwọn èèyàn ti wọ́n ti rìdì sáàyàn ẹ̀sìn Islam pàápàá jùlọ mùsùlùmí ilẹ̀ Yorùbá ọ̀pọ̀ jàǹtìrì nínú wọn ni wọ́n ti gbé àwòrán àbí àwọ̀ míì wọ Islam léyìí tó burú jáì tí ò yẹ ká dákẹ́ lórí ẹ̀ bí a bá ń sìn pé àwọn àpèjì tá à ń pera wá sí àtàwọn tọrọ sẹ́wò mọ́ lára. Eh, ẹni tó bá rí bíi wípé wọ́n tún dé wọ́n tún dé wọ́n tún dé eh, ọlọ́run sì ṣèpayà ọkàn rẹ̀ náà ni ìmọ̀nà ọlọ́run ni kì í dé fún un èyí pé tá a bá ń pinnu kákèésì lórí pé à ń ṣàìsàn lóru à ń ṣe kìdàkìtà lọ́sàn-án lórí pé ní tó tọ́ ni ní tó tọ́ ni kí èsì tó bóyá nìkan à ń kí èsì bá ń gbó lọ́wọ́ onítọ̀hún iṣẹ́ iṣẹ́ tí ò lówó ní tóun gangan ò tẹ gbé fún yàn tàwa ń ràn lọ́wọ́ lórí bẹẹ orí ká jọ sórí ore ó tún wá ń sì gbọ́ síbi wípé wọn tún dé wọ́n tún dé wọ́n tún dé ìdáyà ọlọ́ọ̀bá náà ni ò sì nìkan pé tá à yìí láwọn àyè míì àwọn ẹlòmíín ti torí ẹ̀ lọ fún wa bó ẹ dákun tó tọ́ ẹ dákun tí ò tọ́ ó tọ́ lómi ìbẹ̀rẹ̀ business láwọn tọ́lọ́run ti sàánú so ṣùgbọ́n torí pé kí wàá lè tẹ́jú wàá lè jọjọ́ lóríire wàá lè jọjọ́ rẹ̀ ẹ̀rẹ́ tàbí kíámọ̀ wa ibi tó bá kù sí náà táwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan yìí dé sí ìgbọ́ wọn ń bẹ̀ ọlọ́run jẹ́ káwọn náà lè ṣàtúnṣe o àwọn náà kọ́lọ́run kó má jẹ́ pé tiwa náà ta kó má jẹ́ pé tiwa náà bàjẹ́ kó má sàwa náà ní ìmọ́lẹ̀ kó má sàwa náà ní Eh, eh, àtòpà tí ń sàmọ́lẹ̀ kan tó náà wá sún àbí ọlọ́run bá sọ̀rọ̀ náà sára kọ́ gbọ́dọ̀ wà lápapọ̀. nínú nǹkan kò sí nínú Islam táwọn Yorùbá ò ti design pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ńlá ń sọ yìí o ah, ó jẹ́ pé irú àwa tá à ń sọ̀rọ̀ yìí náà adúpẹ́ ah, lọ́dọ̀ ọlọ́run pé ibi tá a níbi pé nǹkan dùn sí wa lọ́kàn ọlọ́run bá ṣe àlékún òye ẹ̀ àti mọ̀nà ẹ̀ torí irú èmi tí mò ń sọ̀rọ̀ ẹ̀ pẹ̀lú ọjọ́ orí mi àtàwọn tí a bá jọ jákẹgbẹ́ tó pọ̀ a lè sọ pé bí eighty percent lọ́dà gan bóyá kò bá tún jù bẹ́ẹ̀ lọ a bẹ̀rẹ̀ lórí àgbóyè kìsáàbù àti fúnmà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lẹ́mọ̀ gbọ́ wọn tẹ́yìn sì ń láwòrán wọn tí wọ́n ń sọ̀rọ̀ tí mo sọ yìí wà lórí social media kí n láwòrán wọn ní àwọn onímọ̀ alẹ́ láwùjọ ilẹ̀ yorùbá yìí sí àdúpẹ́ ah, àsoríire àwa náà bẹ̀rẹ̀ báyìí àánú ọlọ́run wa ló dé àgbọ́yé ló dé irú ẹ̀ wá ní dé kéèyàn ó dé mọ́ra tí ìbá jẹ̀bi ọlọ́run jẹ̀bi lọ kẹ́kọ̀ọ́ yìí ọ̀mọ́ ń ká sọ́ọ̀tù sáwọ̀bà aya one twenty two sọ́wọ́ àkẹsàn-án wa wàmọ́ ka lè mú mìíràn náà lè fòrò káfà àyà yìí sọ̀kalẹ̀ nígbà tí mọ́tà gbóná tógun lágbára tógun tógun wọ́n gbójú àgbẹ̀fà nàbì sallallahu alaihi wasallam àtàwọn sàhábà. kérò tí ń bẹ Islam tá a bá ní a fi wọ́n wérò àwọn tí ń bẹ lẹ́yìn àwọn kò tẹ májìn tó lágbára tí ò tẹ sí gbèsè ju ara wọn ni nínú èrò àwọn èèyàn péréje tí wọn ti wá sí tọlọ́run tí wọn ti gba tọlọ́run lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam inú wọn lọ́lọ́run tí wọn fọyà kalẹ̀ pé gbogbo yín ò gbọ́dọ̀ lógun ẹni tó bá fẹ́ mọ ọ̀rọ̀ tí mo sọ yìí bí lọ lè kà ní o bédè tágbà ló fi lè kà ní o lọ ka àwọn ìtàn nípa àwọn ogun tó ṣẹlẹ̀ ojú ẹ̀yà ànábì sallallahu alaihi wasallam wá lọ ka ní tí mo fẹ́ kọ́ ìyẹn mélòó ló jagun bádé inú kèfèrí ìyẹn mélòó ni múmi ní òdòdó tó jagun bádé ìyẹn mélòó ni kèfèrí tó jagun ohud ìyẹn mélòó ni kèfèrí tó jagun ohud ìyẹn mélòó ni múmi ní tó jagun ohud ìyẹn mélòó ni kèfèrí tó jagun khandak tó jẹ́ ogun ahzab ìyẹn mélòó ni múmi ní tó jagun ahzab ẹ rí i pé májì yẹn pọ̀ ṣùgbọ́n tòun ti bí wọ́n ti mọ nígbà náà lọ́hùn ọlọ́run tún ní wàmọ́ká nàlẹ́ múmi nù yẹn fi rò فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يعذرون ẹyọ àwọn èèyàn kan nínú yín ànábì lọ́nà bá ń bá sọ̀rọ̀ sọlọ́lá sọlá tí wọ́n lọ kọ́ ìmọ̀ ẹ̀sìn bí mo fẹ́ lò kárò yìí ti pọ̀ tí wọ́n lọ kọ́ ìmọ̀ ẹ̀sìn yẹn tí wọ́n ò ní lógún tí èèyàn tí ó sì lógún ò tó fẹ́lẹ̀ wọ̀lọ́ ìfúnmọ̀dìlá tí nǹkan tí wọ́n sì fi jagun òtó tó dàbà bá rí èèyàn lọ́nà lọ. sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ ọ́nù ayé mi pé àwọn kan tó sunkún omi ò mọ̀ bọ́ lójú wọn torí pàmò ẹ̀dì sọ pé ẹ máa lọlé kò sí ìtàn àjàtẹ́ ti jagun. wàá yín òun tàfíìbò mínà dáná allah yẹ́jì dúró mọ̀ yìí kò sí. allah yẹ́jì dúró mọ̀ yìí kò sí tí wọ́n sì ń pa mùsùlùmí ń pakópa tí wọ́n wọ́n sì bá lọ. bó jẹ́ pé kò sógun ní mọ́tà ọlọ́run bànábì láti láti dìbò sí wọn ìgbà tó dọ̀rọ̀ ọpọlọ́run pa aláṣẹ tó náà gbójú ọ̀gàn sí wọn padà náà ni òtún sí tí wọn ò tún fi gbójú sí wọn yìí nígbà táwọn eléyìí bá wá lọ kọ́kọ́ ẹ̀sìn wàlíyún bìrú kọ́ọ̀mọ̀ hùn eléyìí wá àwọn òsì ń jọ́nà lọ́wọ́ àti jagun ṣùgbọ́n ibi táyà ẹ̀ parí sí gbogbo àná ní báwí àbá wọn jagun jọ́nà lọ́wọ́ àti láyé jọ́nà wàlíyún bìrú kọ́ọ̀mọ̀ hùn ìdárọ́jà àwọn ìlú ìdá bá wà lọ kọ́kọ́ ẹ̀sìn ẹ wá lọ pe àwọn èèyàn rí ẹ wá lọ pe àwọn èèyàn sáfìsì ìdárọ́jà àwọn ìlú rí irú àjọ kéwì ni bàbá ń tún kùkùtù ẹ̀yin náà tẹ́ ń gbọ́ ẹ̀ tì mọ̀ ìwọ náà tó kéwú ìwọ náà gbé èyí tí wọ́n fi sun wa mọ́tò mẹ́ níṣèdè yorùbá àbédè òyìnbó àbédè míì kóra kẹsàn-án àyà one twenty two wàlí ń dùrú kọ́ mọ̀ ọ̀hún táwọn tán lọ kọ́kọ́ ẹ̀sìn yìí àṣẹ amúrù nìyẹn lọ́tọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́ má sì pàṣẹ tí ò bá sí nǹkan kan nínú kọ̀rọ̀kọ́ ń du ẹ̀sìn tó jẹ́ àmọ̀ pé àṣẹ yẹn kì í sọ̀rọ̀ yẹn gbogbo àṣẹ ọlọ́run ọ̀ràn yẹn ni ó jẹ́ èyí tí ò bá jọ̀ràn yẹn nǹkan míì ló yẹ tí ó jẹ́rìí nínú sẹ̀ríà náà àmì eléyìí pàápàá tá à ń sọ ìyọ̀ràn yẹn ni o kò sí nǹkan tó yẹ wàlí yóò ń bèrú kọ́mọ̀hún ìdàrọ́jà àwọn ìlẹ́yìn làálàhún yàdàrún táwọn tó lọ kọ́kọ́ ẹ̀sìn wá dé padà sọ́dọ̀ àwọn èèyàn wọn kí wọ́n mọ̀ ta wọ́n jí eléyìí ò sọ eléyìí ò bá mu àwọn tí ó gbówó kalẹ̀ sórí afẹ́fẹ́ kìí ṣe pé wọ́n yó wọn mọ ibi tí wọ́n fẹ́ da owó sí náà wọ̀lọ́ ẹ̀sìn wọn lè là bó bá rí bẹ́ẹ̀ a jẹ́ pé wọ́n lè pààrọ̀ bàtà wọ́n lè pààrọ̀ ẹ̀wù owó tẹ̀yìn fi ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ yìí kìí ṣe owó ọlọ́njàtà ni kìí ṣe pé wọ́n rọ̀bù ó ní ètò jẹ́ kálukú mọ tí ilé ilé iṣẹ́ rédíò ń gbà wọn ò wá ṣe bẹ́ẹ̀ wọn ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run àwọn náà táwọn náà gbowó ìsàlẹ̀ àwọn fẹ́ jèrè iwájú ọlọ́run bọ́ọ̀lù kọ́ mọ́sà ṣe bẹ́ẹ̀ ní rọrùn fún àtẹnì kọ̀ọ̀kan wa náà èyí tó wá kan àwọn tá gbọ́ ni pé ká tẹ́tí bẹ́ẹ̀ lẹ̀ jẹ́ ẹjẹ́ agbọ́n tí wọ́n ń wí sọ̀rọ̀ ara wọn wọ́n ń sọ àbọ̀rọ̀ ọlọ́run èyí táwa náà ń sọ ewu ń bẹ lórí tiwa náà títorí tọlọ́run la fi ń sọ àbí torí ara wa ẹ̀sìn pé alùsùn náà ò ní pèrò kò ní pèrò sí ọ̀dọ̀ ààrẹ àti tó bá yẹ pé ń fi súnà ẹ̀sán ayé jẹ lókù báwo èèyàn sọ̀rọ̀ ọlọ́run tí wọ́n yí padà sí dáadáa ó tán ibi tí ibi kan bá wà sẹ́mọ̀ sí náà lọ́mbẹ̀ ó jẹ́ pé pẹ̀lú àgbọ́yé àwa rí wípé kìí sọ̀rọ̀ ọ̀rọ̀ ìtìkáàfù nìkan làwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń pè ní oníkéwú tí wọ́n ń pè láàfáà nílẹ̀ Yorùbá kìí ṣe ọ̀rọ̀ ìtìkáàfù nìkan ni wọ́n dàrú wọ́n yí ìsìláàmù wọ́n yí epo tán bí ìbá sàánú ọlọ́run wọ́n dojú ẹ̀ délẹ̀ bí ìbá ṣe pé ẹ̀sìn ọ̀hún tanzilomin hakimin hamid ọlọ́run ló lóun sọ̀kalẹ̀ tó sì ń dáàbò bò má bá bí ọmọ mi ìfáwùjọ tá a wà yìí pẹ̀lú bá àfa àlẹ́ yorùbá ti ń bá a lọ yìí onímọ̀ nǹkan kan tí jẹ́ ìsìlámù mọ́ àwòrán ẹ̀ lásán ni ó mọ̀ rí mo bá di pé ẹlòmíì ń bẹ ìkáàbù tá à ń sọ yìí bó ti jẹ́ lèmọ́ mo ti jẹ́ àfáà tó kò bá wọn jókòó ẹ̀rí láyé pẹ̀lọ́jọ́ orí tó pọ̀ ẹni tí ò tọrọ ọlá àtọlà tá à ń sọ yìí wò ẹ̀dá kan bẹ́ẹ̀ ni ó ṣe mọ̀ tí ó fi pè tí ó fi pè yàn sí. wàlíkùn àlàṣe ìfárò à ń ni ní tó tọ́wò ni bó ló ṣe sọ ẹwà ẹ̀ iná ló débi pé kẹ́yìn ọmọ ọmọ ẹ wà sáfù alukuran pèpè sójú ọ̀nà ọlọ́run lódodo àti sunna anabi sallallahu alaihi wasallam because ẹlòmíì ò sọ ṣe ròyìn ẹ kí ló sọ pé o bá ń bẹ bó ló ṣe jèrè ẹ ẹlòmíì ò tẹ́wọ́ sí wípé ọlọ́run dákun rí ó bìlífù nù ara ẹ sọ fún apá àdúrà gbà tí ẹ bá gbàgbé àti òun bóò ní o fún wọn pàgbé àmọ́ ń gbà nítorí ó wù ní pé àwọn èèyàn gọ̀ ni àwọn èèyàn mọ tí wọ́n ń ṣe ni because ara tẹ̀ ló ń gbójúlé ní Yorùbá tó sọ pé ẹni ó dùn pàjùbà ṣùgbọ́n ẹni tí ń pe Allah ó ṣàìsùn ó tún jí lóru ó tún dìde lọ́sàn-án ó tún máa lùkùránì pé ó tún ké ó tún ṣe sọ́dá kọ̀ fáwọn èèyàn pé wá náà bá ẹ bá dúpẹ́ fọlọ́ torí ó pe ọlọ́run ọba pẹ̀lú àníyàn tó mọ́ ò ṣe ìtìkáàfù rí ó ń takò ohun tí ń bẹ nínú ìtìkáàfù ọ̀dá nǹkan nílẹ̀ ó sì lérò lẹ́yìn ó rántí ọjọ́ tí àràn tí wọ́n bá ṣáájú àwọn èèyàn ó dìde yóò mọ̀ yóò bá àsòkò lù ọ̀nà sí bí ìmọ̀ mìíràn ọjọ́ táwọn tán ṣáájú àwọn èèyàn láyé tán líìgì wọn tí àgbè dìde pé àwọn tó kó jẹ tó dànù dà ọjọ́ náà làwọn tí wọ́n kó dànù tí wọ́n gbé ránran àti ránmọ̀rànmọ́ lé wọn lọ́wọ́ tí wọ́n pè ní ìsìláàmù tọ́lọ́run fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam ni wọ́n mọ̀ sọ wípé ọlọ́run dá wa padà sáyé ká ya wọ́n balẹ̀ ká ya wọ́n balẹ̀ láwọn tí wọ́n pẹ̀lú àwọn lásájú kọjá bí wọ́n ti ya wá balẹ̀ tí ó sì ṣeé ṣe mọ́jọ́ náà lọ́hùn. láyélátìlì kọ́dírì òru kan ni tí ń bẹ nínú àwọn ọjọ́ tá a fẹ́ fi ṣe àìtìká ọ̀rọ̀ tìkáàfù yìí tí ò kan ọ̀pọ̀lọpọ̀ lè máa ń mú ọ̀pọ̀lọpọ̀ àfà ni ò jẹ́ kí ọ̀rọ̀ láyélátìlì kọ́dírì ó kàn wọ́n torí méjèèjì ti wà nínú ara wọn torí láyélátìlì kọ́dírì òun ló bí ìtìkáàfù. owó tẹ́lẹ̀ mi wá pa á ń bi ayẹyẹ lẹ́tẹ̀lẹ̀ kọ́dé yìí tó gbà bá tún mẹ́nu bẹ́rẹ̀ mi sọ̀rọ̀ àbà ìtì bí wọn nùnù wọn ò ríro owó wọn wọn ò ríro àwọn àfa àtàlíkà onísúnà à ń bẹ̀ o ṣùgbọ́n àwọn àfa olówó nínú súnà wọ̀láì tí wọ́n ṣẹ́wọ́ yín sí kọ́bọ̀kọ́bọ̀ wọ́n pọ̀ káàkiri àgbáńlá ayé ní tí ó tí ó túmọ̀ sí pé kì í sọ̀rọ̀ ìtanú rárá àtàmùsùn rọ́bìlì káàbà ọlọ́run bá tó ní ọ̀rọ̀ pé a lè jọ gbàgbọ́ yẹ́sì ká lè jọ sórí ire ni torí tágẹ́ẹ̀tì tí ò jẹ́ kí wọ́n sọ nípa ìtìkáàfù àbílẹ́sì kọ́dí àbí tí wọ́n ti yí sí nǹkan míì òun náà ni intaṣàjẹ iná ni aklu amuwali náà sí bilbaasi ó sì dáa ká dúró pẹ̀lú ọlọ́run orí ẹ̀ ń bọ̀ ẹnìkan sọ̀tọ̀ kan fún mi ó lóun lọ dẹ́jà àbíjọ́ ní owó ó lóun lọ dẹ́jà àbíjọ́ ní owó ó sì ń fọ́ lọ́n búra fún mi pé àwọn olóhùn rówó kò sí oògùn yẹn kò sí délẹ̀ olóhùn fojú kan owó wọ́n sì ní máa wá kó lọ máa wá kó lọ kó o sì ná béèyàn sì máa ná owó owó yìí tó ní sí ìpè bóyá dọ́jà àwọn àpè ní fèsì rárá olówó tà ń náà ni olówó yẹn ṣe bìbà ní yàrá ẹni tó ń lọ dẹ́jà ká gùn ó wọ́n wá sọ ó lẹ́rù ń bà òun náà òun lọ torí bó ti bẹ̀rẹ̀ ọlọ́run pé òun lọ dẹ́jà ni kó tó tó wá di pé wọ́n fi kún wípé àmọ́ tó o bá lè ṣe sùúrù owó tiẹ̀ ń bọ̀ o wàláhì làdí òun náà ló sọ bẹ́ẹ̀ ó lòun bá sọ pé òun sì sùúrù òun tẹ́rù ti ń bà tẹ́lẹ̀ ó ní lòun bá wọlẹ̀ lójú òun náà nínú yàrá òun náà owó tó jẹ́ pé ó ti dìbà nílẹ̀ẹ́lẹ̀ tó fi kan sínú ó ló sì wọlẹ̀ lójú òun. ẹni tí mò ń sọ yẹn bóyá nù kó jẹ́ pé yóò sì fẹ́ rìtáyà àbí kó rìtáyà ní ní náà lọ. bẹ́yìn àfáà bá dúró bẹ́ẹ̀ bá ti sùúrù oúnjẹ ó wà ẹ̀ sì lè jẹ́ tọ́lọ̀ ńlẹ̀ jẹ lọ náà. zuyina suratu one twelve a ṣe ayé lọ́sọ̀ọ́ fáwọn tí ò ní ọlọ́run lọ́kàn àwọn kèfèrí àtàwọn tó dàbí irú wọn wayaskhuruna minal ladina amanu wọ́n máa wá fi àwọn tán gbọ́ lọ́wọ́n bá gbọ́ tí wọ́n dúró déédéé wọ́n mọ̀ fi wọ́n ti ẹ̀yẹ́ ọ̀kan nú àwọn ẹni tí wọ́n mọ̀ fi fìyẹ́ ló ẹ̀kọ́ jẹ́ àtẹ̀mí náà torí oore tí ó máa bẹ lọ́dọ̀ tiẹ̀ àtẹ̀mí òun ni ó máa jẹ́ pé adúró tọlọ́hun ní dúdú déédéé ńlá ti tọ́ sí ẹ̀yẹ́ kèfèrí wọ̀yẹ́sọ̀rọ̀ náà mílẹ̀ lẹ́dí na ámànú wá gbọ́bọ́lọ̀ ń ti sọ bó ti sọ sórí àtàyà fún ọ wọ̀yẹ́sọ̀rọ̀ náà mílẹ̀ lẹ́dí na ámànú wà lẹ́dí na takọ́ àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run fáwọ́kọ̀ wọn ó lékè àwọn tí wọ́n ti yẹ̀yẹ́ yẹn ìyàwó máa lè kìyà àmà lọ́jọ́ lè àmà èyí ti tọ́lọ́run sọ pé fi dúníà tí bá yọ ń gbáyé ni ọlọ́run náà mú mi nìkan dó déédéé tí wọ́n fi ń ṣe yẹn wọ́n lékè wọn wọ́n borí wọn ìyàwó máa lè kìyà àmà والله yarzuqu man يشاء bighayri hisab ọlọ́run wá ní èmi àmọ́ sáré fún ìpínlẹ̀ tí mo bá fẹ́ tóun náà ní mọ bó ti jẹ́ tí ó sì ṣoògùn burúkú tóun náà ń sáré pé ó ń pọ̀ sí mi ó ń pọ̀ sí mi ó ń pọ̀ sí mi ni ò bá ń pè ní àgbọ̀ǹgbẹ owó owó tó dẹ́rù bà ẹ̀ ní sọ̀rọ̀ bùkátà lójú ẹni tọ́lọ́run bá fún nírú owó òun yóò kàn fẹ̀yìntì náà ni ó máa dá yín lóhùn pé noted noted ẹ̀fà káǹtì yín lẹ̀ ẹ̀fà káǹtì yín lẹ̀ èló lẹ pé èló lẹ pé yàtọ̀ sí owó tó jẹ́ pé díẹ̀ ń bẹ lọ́wọ́ wọn á lé bùkátà kalẹ̀ hypertension sì fẹ́ gbé yẹn òun lọ́lọ́run máa ń ròyìn inú àyà kí lọ́lọ́run kí la fẹ́ fà inú àyà yìí pé ẹ má tan àwọn èèyàn mọ́ ẹ mọ́ tàn wọ́n mọ̀ ẹ sọ ìsìláàmù yìí fún wọn ìsìláàmù yìí àwọn tí ò tún ṣe ìsìláàmù yìí ṣojú kòkòrò àti ìsìláàmù ó fọlọ́n búra ọ̀nà bó bó ni wọ́n ṣe wọlé ni ẹlòmíín dààmú dààbò fún mi tí ò tún gbà ìsìláàmù báyìí wàlọ́ọ̀ ẹ̀sùn náà dìlà torí wọn èmi ń gbọ́ létí ara mi gan ẹni tí ń sọ pé ó ti jù kò sọ pé ìsìláàmù ìṣẹ̀sìn kẹ́ni tí ò tí ì di mùsùlùmí máa sọ pé ó ti jù ni àwọn ò bá ṣe wọ̀lọ́ ìfún ẹ̀bìlá láwùjọ ta wà yìí náà ibẹ̀ ya tí wọ́n rá àfá àkàn àbílẹ̀ mọ́mù kan tí ó mọ̀ tàwọn èèyàn èyí tó jẹ lọ́dún tó ti lọ ọdún ìsí ìdúnta ìdúnrin ìdúnrún ìdúnwá ẹ dákun ẹbí léèrè pé kí ló fi dà wọ̀mọ́ làwọn fìlà áàkìrọ̀ tèmi ní kọ̀láàsì bẹ́ẹ̀ ti jẹ́ láyé òun tẹ́ wá dojú ẹ̀sìn lọ́wọ́ èèyàn ẹ̀ mọ̀ pé ẹ̀ ní ìpínlẹ̀ ìlàlùkì àmọ̀mọ́ ní jẹ́ bẹ́ẹ̀ ìtìkáàfù ìlókọ́ bẹ̀rẹ̀ kó tó kan lẹ́lẹ́tò kọ́dìrì ẹnìkan ò ní wà nínú ìtìkáàfù gbọ́ ìtìkáàfù yé kó wọ́n máa bá wọn ṣayẹyẹ ẹlẹ́tò kọ́dìrì ìtìkáàfù lẹ kọ́kọ́ gbógun tì ẹ ti ẹ̀sẹ̀ kan ẹsẹ̀ méjì wò láyé abẹ́rẹ́ nǹkan kéèyàn ó jókòó sí masjid ọjọ́ mẹ́wàá wọ́n ń kíjú máa ń bẹ̀ wọ́n sọ láti ẹ̀ máa lójúmọ́ ń bẹ̀ ọjọ́ mẹ́wàá yẹn làhàólàwàlà kódà bí ò bá sí lẹ́tọ̀ kọ́dúrì ilẹ̀ kódà náà tiẹ̀ kọ́ tiẹ̀ dán wò níjọ́ mẹ́ta wọ́n lọ ìsọ̀ tí òwe bá ṣe tí mo ń lọ ọ́fíìsì wọ́n lọ ìsọ̀ jẹ́ káwọn ọmọ ẹ lọ àmọ́ àwọn ọmọọṣẹ́ rẹ̀ ó sì ṣe tí mo ń lọ sọ́fíìsì jókòó lé fúnjọ́ mẹ́ta mọ̀ sí àlùkò náà mọ̀ sí dípìlì mọ wo bí ìwò náà mọ wo lóhun tó mọ̀ sùn mọ wo orú fàyàbalẹ̀ tí ó wà aláàbìdí fìrì láàyè sásùmọ̀ inú ìṣòlù ní sọ́tìlẹ̀ alankabut bìdí fìrì láàyè tí èèyàn máa rántí ọlọ́run lórí ahọ́n àti lọ́kàn sásùmọ̀ inú ìṣòlù ibẹ̀ ìbalẹ̀ ọkàn wà ọlọ́run sọ pé owó kò sọ pé ọlá ayé ẹ dà wọn lọ́lá ǹjẹ́ yìí fẹ́ dáhùn tẹ́nu káwọn kan ti dà alágbèjà ti jù mí ó ti jù mí ó ti jù mí nípa tayé ó ti kọ́lé kan ó ti ń kọ́ míì ó ti rọkọ̀ kan ó ti ti rà míì ẹ lọ bẹ àwọn tọ̀hún tẹ̀ ń lé lọ tẹ̀ ń lé tẹ̀ fẹ́ lépa báwọn yẹn irú ìfọ̀kànbalẹ̀ tí wọ́n bá rí lò wọ́n sọ fún mi pé à ọkàn balẹ̀ wọ̀láì làzim nítorí pé kò sí ìrántí ọlọ́ọ̀bà lọ́kàn wọn lẹ́yìn láti lùkọ́dúrì lẹ́wà sọ di ayẹyẹ alálàpọ̀ òwe alálàga onítẹ̀ǹtì nígboro ayé sẹ́yìn náà sì mọ̀ tẹ́ ẹ mọ aburú tẹ́ ẹ dálẹ̀ nínú lẹ́sìn kọ́dí aláyẹyẹ tẹ́ ẹ mọ mùsíbà tẹ́ ẹ mọ fasad tẹ́ ẹ mọ bàjẹ́ tí ń bẹ́ńbẹ́ àwọn tí ń gbọ́ wà sí inú àwọn Yorùbá tí èsà àfà àti èsì lè mọ́ mù wàláì wọ́n mọ aburú àti bàjẹ́ tí ń bẹ́ńbi lẹ́yìn láti kọ́dí aláyẹyẹ orí pápá táwọn àfà ilẹ̀ Yorùbá dálẹ̀ nínú tí ẹkẹ ti báwọn sọ̀rọ̀ Ọlọ́run pé ẹlọ́run bá fún lágbára nù yín ẹlẹ́jókòó sí mọ́tò láti ẹ máa wá àti jókòó síbẹ̀ jókòó nílé ẹ̀kọ́ ọmọ ọbẹ̀ lọ́hùn kó lè ṣe kóńgẹ́ òru láti kọ́dírì láti kọ́dírì tó jẹ́ pé ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ ẹ̀ sí ẹgbẹ̀rún oṣù ni ẹ̀ sírò ẹ̀ ni òru ọ̀kan òru kan ló jẹ́ pé gbogbo iṣẹ́ olóore bó ṣe wá ní ẹ̀dá tó dà níbi sallallahu ta'ala sallam gbogbo iṣẹ́ olóore pátápátá òru mẹ́wàá yìí ló ju gbogbo òru ayé lọ òru mẹ́wàá ìgbẹ̀yìn rọ̀mọ̀dọ́ọ̀nù yìí ńlá iṣẹ́ iṣẹ́ èrè inú ẹ̀ ń lójú gbogbo èrè ayé lọ nínú àwọn ọjọ́ míì tí ò sí òsọjọ́ mẹ́wàá ńbẹ̀ ẹ̀rí tí wọ́n á sọ fún wa pé ọjọ́ mẹ́wàá kan tó ń bẹ tóun jọ sàn án òun ni first of bele hijab títí di ten nínú oṣù ájò oṣù kejìlá tó jẹ́ pé ọ̀sán lòun kò sí iṣẹ́ olóore tó tún dáa ju iṣẹ́ tí yàrá bá ṣe náà eléyìí náà lọ méjèèjì tá a wá wí ẹ̀kan lọ́dún náà méjèèjì ó wà bójútó náà àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó lọ nínú Ramadan ní tàǹbà lọ yìí náà èèyàn kú ní èèyàn kú èèyàn jáde láyé ní Ramadan lákọ̀ọ́kọ́ tó ń tọ́ wọn ò tí ì gbàwé alákọ̀ọ́kọ́ tó sún mọ́ wa tá a mọ̀ sí ìfipá gbọ́n bì kan èèyàn kú nígbà tí ń gbàwé ẹlẹ́kẹta lọ ẹ̀mí wa gbọ̀n ọkàn wa gbọ̀n àwọn méjèèjì tó sún méjèèjì tí mo sọ yìí àwọn tó sún mẹ́mìí ni àwọn méjèèjì sáré àgbọ́kọ bí ìròyìn kan sáńgbè ní àgbọ́kọ ha inú kó àmì méjì tí mo sọ yìí mo wá wọra àmì rò pé ah nà áwòlà wà lápò wọ́tà yìí ládìlá bó lè mi ṣe wá wà táwọn tó fi jẹ́ pé kí lè mi ti rà á tí mi fi ṣẹ́kù wọ́n náà mọ̀ bí ra rẹ̀ léèrè tá à ń sọ pé àrọ̀mùdán ọlọ́run jó bá ọ láyé ọlọ́run jó bá ọ láyé ó bá àwọn tá à ń sọ yìí láyé kò àjọ sínú ẹ̀ mọ́ báyìí àwọn ti bọ́ sálùkù yára náà. ta ló mọ̀ bọ́wọ́n ó jẹ̀ mí nígbà táwọn ẹbí sọ̀rọ̀ hajj sallallahu ta'ala sallam ó ní ẹ tètè ṣe hajj bọ́kà tó sáré yà síbẹ̀ wọn ni ó torí pé nìkan nù yóò mọ ní tó ṣẹlẹ̀ sí lọ́la níjọ́ tí ti dáhùn yẹn padà ní hajj níjọ́ sí fún àrùn kan fún kan ẹlòmíì ò ṣe hajj ní ìkòbí kò láyé ta ló mọ sí lọ́la tan àwọn èèyàn àábí wá léèrè ọjọ́ tá a bí àwọn tá a ránṣẹ́ léèrè àtàwọn tá a ránṣẹ́ sí ẹ gbàgbé ayé àwọn Al-Qur'an Karim kìí ṣe tí ọkẹ́ gbàgbé àwọn ní òyìnbó sọ pé bẹ́ẹ̀ bá sì gbàgbé tiwa ní kárán ilé tí àwa gan lè ká máa sọ bẹ́ẹ̀ fún ìjọ àwọn oníròyìn lọ ẹ̀yin mùsùlùmí tẹ̀ ń gbọ́ mi mẹ́wàá Ramadan tó bá gbẹ̀yìn èyí tó lọ́nba ní kó lè ṣe ètìkáàfù nítorí ọlá tí ń bẹ fún òru láìláti kọdìrì èrè ń bẹ èrè èrè jẹ ẹbẹ tó ju ogun ayé àti ti ń bẹ nú ẹ lọ ẹni tí iṣẹ́ rẹ̀ bá gbà bẹ́ẹ̀ àwùjá kí n ṣojú kòkòrò ẹni tí iṣẹ́ rẹ̀ ò bá gbà bẹ́ẹ̀ ó dáa náà ẹyàn òru ṣe àpẹ láìláti kọdí àyìn ìtì káàbù tá à ń sọ twenty four seven twenty four hours lè ó fi máa wà lójoojúmọ́ ó dáa náà iṣẹ́ rẹ̀ ò gbà bẹ́ẹ̀ mú òru mú òru bó ṣe ilé rẹ bó ṣe mẹ́jìd ìtawọ̀ ó ṣe olókùnkùn rẹ ni pé kọ́ ọ lọ mọ́síjìd níbi tẹ́ ti ń kí júmọ́ torí kọ́ ọ lè kí júmọ́ júmọ́ ó ṣẹlẹ̀ nínú àwọn ọjọ́ yẹn ó dà oníṣẹ́ alẹ́ tún ni ọ́ mú ọ̀sán kó o tún lọ jókòó ń bẹ̀ dálẹ́ kọ́ ọmọ ìgbàgbé iṣẹ́ rẹ lọ lálẹ́ pàtàkù lọ àmọ́ sàfàfàn bí ẹ bá ti ṣe nípa mọ́ ní ẹbẹ̀rù ọlọ́run tájúwà bá gbà tẹni tó ráyè bẹ́ẹ̀ lọ́run kò sẹ́nìkan tí ó jèrè iṣẹ́ tẹ́nìkan bá ṣe ó jẹ́sẹ̀ olóore hmm? ọ̀jọ̀gbọ́n kan ní ìsira jẹ̀mí la gbin dáadáa gbin dáadáa gbin dáadáa ó kọjá bí wọ́n ti ń gbin iṣu ó kọjá bí wọ́n ti ń gbin àgbàdo ìsira jẹ̀mí la wàlá òfin gọ́ìrì mọ́ ó di ìhì èyí táwọn èèyàn tún fẹ́ discourage ẹ̀ náà pé mọ́wùlẹ̀ sí yẹn tún ṣe é ṣe jẹ́ kí dáadáa rẹ gbọ́dọ̀ débi pé o ṣe fún múmi ni o ṣe fún mùsùlùmí o tún ṣe fún kèfèrí tó tọ́ sí i torí pé kí ni máa kọ́ ọba kọ́ tó jẹ̀ mí ló ayé tó máa zórí a èèyàn nígbìn kó jọba ẹranko yìí hu ẹni tó ní náà ni ó jèrè ẹ ẹ wo oore fúnra yín láyé àtàlùkè àmà àwọn tí wọ́n ń ti àwọn èèyàn lọ́nà lórí àwọn nǹkan tá à ń sọ yìí wọ́n mọ̀ wọ́n mọ̀ olórí ibú ń wẹ́ni ó mọ rẹ̀ kó tó ẹni tí ó pe bẹ́ẹ̀ tó sọ dìjà ní wa à ń bẹ ọlọ́run bá subhanahu wa ta'ala ó mú wa dúró allahumma afrika ní ìfọwọ́rọ̀ ọ̀sábìtì àkùdámìnà wọn sórí náà lè kó mi kàfírí subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk